mo kí gbogbo um, ará ilé àti ojú tí ó ń wò mí lọ́wọ́lọ́wọ́ tí n bá understand ìbéèrè tí ẹ béèrè lọ́wọ́ mi sà òun ni wípé ṣé bí ìre ṣe ń lọ yìí ṣé bó yẹ kó yẹ lọ nìyẹn ǹjẹ́ ìrètí Kristi filélẹ̀ ìjẹ́ òun là ń tẹ̀lé pàápàá láàárín àwọn òjíṣẹ́ Ọlọ́run ìbéèrè ńlá ni kìdẹ́ ṣe ìbéèrè tí a lè dáhùn láàrin ìṣẹ́jú kan àti méjì pàápàá a lè fi ọjọ́ òní dáhùn ìbéèrè yẹn ṣùgbọ́n màá sáré sọ one or two points a tún lè tẹ̀síwájú lórí ẹ̀ torí pé ara ohun tó yẹ ká máa sọ lélẹ́yìí èmi kì í ṣe òjíṣẹ́ ọlọ́run tó yẹ kó like láti máa wá sórí social media ṣùgbọ́n when it comes to matter of Christendom religious and our belief a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ lórí ẹ̀ kí àwọn èèyàn kó lè mọ òtítọ́ ṣẹ́rí àkọ́kọ́ ni wípé bí Jésù ṣe fi ìpìlẹ̀ lélẹ̀ bẹ́ẹ̀ kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ ṣe ń rìn mo lo ọ̀pọ̀lọpọ̀ torí pé àwọn kan yìí rìn ní ọ̀nà yẹn àwọn tó rìn lọ́nà yẹn lè máa pọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ ò rìn ní ọ̀nà yẹn mọ́ àkọ́kọ́ ni wípé kò sí ìjọ Ọlọ́run tó lè dúró àbí ìrere tó lè mú kí àwọn èèyàn kó yí padà sí ìlànà Ọlọ́run tí ò bá sí ìfẹ́ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ ọlọ́run gan àwa tá a pera ní òjíṣẹ́ ọlọ́run gan fúnra wa ọ̀pọ̀lọpọ̀ wa a ò mọ̀ túmọ̀ ìrere a ò dẹ̀ mọ̀ túmọ̀ iṣẹ́ tí ọlọ́run gbélé wa lọ́wọ́ ní ọjọ́ kan ọlọ́run bá mi sọ̀rọ̀ torí máa ń béèrè béèrè máa ń bá ọlọ́run sọ̀rọ̀ láti máa béèrè béèrè ọlọ́run ọ̀nà tí mo wà iṣẹ́ ọ̀nà ni ohun tí mo ṣe ìṣó tọ̀nà mi olúwa wa sọ fún mi ní ọjọ́ kan ó ní ìjẹ́ mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ wọn ò mọṣẹ́ tí a gbélé wọn lọ́wọ́ Our draw diagram here, fún mi diagram here, at the center of that diagram that is Jesus the right Jesus Christ Near àárín diagram here, ó that be báyìí Dubai, àárín by, báyìí ó wá kọ Jésù Kristi mo wá rí ọ̀pọ̀lọpọ̀ ìlà tó wá látòkè tó wá látòkè tó wá látòkè tó wá látòkè tó wá látòkè one. nèmú ẹ̀ ó wá wá síbi tí Jésù Kristi wà yẹn gbogbo wọn pàdé ní ojú kan mo wá fẹ̀mí wádìí pé olúwa kí nìdí àti ìtumọ̀ olúwa sọ fún mi pé gbogbo àwọn ìlà tó wá látòkè yìí tá a dẹ̀ kọ ọ̀rọ̀ sí orí ẹ̀ yẹn àwọn ni gbogbo ìjọ àti àwọn tí a pè náà àwọn tí a pè yẹn wọ́n láti mọ̀ wípé ìpè tí a pè a àti b àti c àti d àti e tó dé z ẹnìkan ló pè wọ́n ìpè wọn lè yàtọ̀ síra wọn and that is why we have five folds in, in ministry. We have the ministry of teaching, the ministry of pastoring as a pastor, the ministry of evangelism, that is evangelist. We have the ministry of prophets, prophetic ministry, and we have apostolic ministries. Now, if yìí yàtọ̀ to ara wọn to the tá a wo each ministry omani máa ní àwọn nǹkan tó yàtọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sí that is what they call tenant They call it tenant in different tenant in the churches, but we have a what they call general tenant. The general tenant is all about the word of God, about Christ, believing in Christ, reading the Bible, following the word of God, but really in it, just to it, and winning so into the kingdom. Now, tabadi Jésù wà láàárín ọ̀pọ̀lọpọ̀ ìjọ ló wá wá ọwọ́ wà àti ọwọ́ pàdé ní sẹ́ńtà yẹn. Olúwa sọ fún mi pé ìjẹun mọ̀ pé tó pera wọn ní òjíṣẹ́ wọn ò mọ ìtumọ̀ ọ̀rọ̀ yìí kí dẹ̀ ní túmọ̀ ẹ̀ òun ni pé tí èmi àwa tá bá wà ní inú ilé ìjọsìn wa ó yẹ ká máa gbàdúrà fún ìjọ ìmíràn maybe we have another church besides us maybe four square redeemed church cac cns ó yẹ ká máa gbàdúrà fún wọn pé bó ṣe ń ṣe sáfìsì yẹn olúwa jẹ́ kó win souls ó jẹ́ kí redeemed máa gbàdúrà fún another church olúwa jẹ́ kó win souls pentecostal máa gbàdúrà fún orthodox orthodox máa gbàdúrà fún pentecostal aláṣọ ara gbàdúrà fún aláṣọ ẹ̀mí wípé olúwa jẹ́ kó jèrè ọkàn níwọ̀n ìgbà tí ìjọ yẹn bá ti jẹ́ ti ọlọ́run níwọ̀n ìgbà orú ẹ̀mí sìn mo máa ń gbàdúrà fún gbogbo ìjọ tí bá gbàdúrà fún ìjọ tó lọ́n gbélé mi lọ́wọ́ màá gbàdúrà fún gbogbo ìjọ tó jẹ́ ti ọlọ́run mo máa ń là ọlọ́run gbogbo ìjọ tó jẹ́ tirẹ̀ má jẹ́ kí èṣù kó wọbẹ̀ gbogbo ìjọ tó jẹ́ tirẹ̀ má jẹ́ kí èṣù kó bàjẹ́ gbogbo àwọn òjíṣẹ́ tó pè má jẹ́ kó i pray for the men of god but what are we doing nowadays òjíṣẹ́ ọlọ́run kan fẹ́ gbé Iketa ṣubú ìkẹta fẹ́ gbé ìkẹrin ṣubú eléyà wò pé tí má gbé e ṣubú lèmi á dìde eléyà wò pé tí ò bá ṣubú èmi ò lè dìde no kò dìgbà tó o bá gbéyàn ṣubú kí ìwọ tó dìde ọlọ́run ló ní dìde ènìyàn tí ọlọ́run bá dẹ̀ fi ìṣubú ènìyàn lé ọ lọ́wọ́ ò lè gbé èèyàn And that is why you will see in the public now the men of God will be speaking against themselves. Wọ́n bẹ̀rẹ̀ sí máa búra wọn gẹ́gẹ́ bí àwọn tí Look at the internet. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wá internet just for them to blow. Pé ó fẹ́ kọ́ they will now introduce something nasty that is that is not godly at all to the ministry because you want them to know you. Ó dẹ̀ ti that wípé Ọlọ́run ló máa ń fi ènìyàn hàn tí èèyàn bá mú ẹ tọ́lọ́run bá mú ẹ ńkọ́ níbo ló lọ lẹ́yìn ayé yìí lot of men of God because you want people to know you because you want to make money because you also ẹ̀yin náà fẹ́ máa ṣe bí ọ̀wọ̀n guy man they speak nastily obìnrin ní asọ̀rọ̀ síra wọn ọkùnrin máa sọ̀rọ̀ wọ́n dẹ̀ pẹ́rẹ́ wọn lójijì ọlọ́run mo kò máa wọ̀n pé ìjẹ́ ọlọ́run pè wọ́n bí tọ́lọ́run bá ṣe à pè wọ́n jẹ́ wọ́n ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ìjẹ́ wọn mọ ohun tó ń ṣe now ọ̀rọ̀ yẹn dàbí báǹkì ni let's take First Bank as an example First Bank wọ́n wà káàkiri káàkiri gbogbo Nàìjíríà ló all the states all the local government all the general manager only general manager one the managers gbogbo managers branches ohun tó máa ma lé lọ́dọọdún ni pé profit tó máa wá láti branch wọn tó máa wá sí center tí First Bank máa fi lè provide the financial statement yearly tó máa ní pé ah wọ́n rí owó pọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn òjíṣẹ́ if those managers are fighting themselves the bank will not move forward bẹ́ẹ̀ náà ni àwọn òjíṣẹ́ Ọlọ́run Jesus Christ is at the center of whatever we are doing we should know that if I pray against any ministry I am praying against the will of God if you are praying against my ministry you are praying against the will of God tó bá fẹ́ gbé tó bá fẹ́ tó bá fẹ́ kó jèrè ọkàn ìyẹn túmọ̀ sí pé òfẹ́ kí Jésù jèrè ọkàn tá a bá ti understand àwọn patterns yẹn wípé ìjọ tèmi o mò ń gbàdúrà mo fẹ́ jèrè ọkàn sí ọ̀dọ̀ Kristi ìwọ náà o gbọ́dọ̀ jèrè ọkàn sọ́dọ̀ Kristi I have churches in our area even beside our church here mo máa ń gbàdúrà fún wọn Ọlọ́run jẹ́ káwọn náà kó jèrè ọkàn Ọlọ́run kún wọn lọ́wọ́ ṣiṣẹ́ ṣùgbọ́n ìjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn understand the concept yẹn Many of the men of God, they don't understand the concept. And that's why, according to the book of John, chapter 17, verse 21, nígbà tí Jésù ń lọ, ó fún wọn ní oúnjẹ jẹ, ó fún wọn ní omi, ó ní torí pé kí wọ́n ṣe kí ni, kí wọ́n ba lè jẹ́ ọ̀kan, ó ní bàbá, jẹ́ kí wọ́n jẹ́ ọ̀kan bí àwa náà ṣe jẹ́ ọ̀kan. Because the Father, the Son and the Holy Spirit they are one. Bí àwa náà ṣe jẹ́ ọ̀kan. Ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ kò sí ọ̀kan láàrin wa mọ́. Ìjọ kò jẹ́ ọ̀kan kan mọ́. Ìdí nìyẹn tí ó yẹ pé Sátánì fi wọnú ọ̀pọ̀lọpọ̀ ìjọ. And we are not really winning soul to the kingdom of God. We are just joking. And that is why they bring many strategies to the church that is not even godly, and they will call it evangelism. Many will come on, on here, come on social media, because they want to have followers. They will just bring nasty things to the, to, to, to the platform because they want to have followers and they want to make money. Rotty, we pay, people. we pay. Only látorí pẹpẹ, láti bẹ̀rẹ̀ ìdájọ́ mo fẹ́ sọ fún wa ní ọdún yìí ẹ ronú gbogbo ẹ̀yin òjíṣẹ́ tẹ́ ò ní ọ̀nà ọlọ́run gbogbo ẹ̀yin òjíṣẹ́ tẹ́ ò àti àwọn òjíṣẹ́ àti àwọn olórí ẹ̀mí let us all come back to God orin ẹ̀mí láàánú ẹ láti máa kọ kí ló ń kó ẹ pẹ̀lú orin ayé ẹ wá mú platform ẹ mú format ayé ẹ mú wọnú ìjọba ọlọ́run it's not possible the light and the darkness can never work together but I'm still going to talk about that later. Mo fẹ́ kí o gba àwọn òjíṣẹ́ ká jẹ́ ọ̀kan. Be one as the Father, the Son, and the Holy Spirit are one. Let us understand the concept of the church. A ti gbàgbé a ti gbàgbé bá a ṣe dá sílẹ̀ pẹ̀lú ìfẹ́ pẹ̀lú inú kan Jesus Christ is at the center. Kì í ṣe àwọn ọlọ́fẹ́ gbọ́ ògo. Ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ ló fẹ́ gbọ́ ògo fún ara ẹ̀. Tí ayé bá mú ẹ, tí Ọlọ́run bá mú ẹ ńkọ́, níbo ló ń lọ? lẹ́yìn ayé búburú yìí ẹ kànú tí mo lérò pé ìbéèrè tí ẹ bèrè yẹn ohun tọ́lọ́ lè fún mi lórí ọ̀fẹ́ láti dáhùn ẹ̀ dé lónìí lélẹ́yìí ṣùgbọ́n am still going to continue on this kind of um, uh, topic God bless you amen.